ọpẹ́ mi máa gbọ́. Òtí ní Jésù lọ́rẹ, òjò gbogbo fún. Òun nìkan lárẹwà tí ọkàn rẹ̀ yàn o. Òun nìtaná yípadò, ìràwọ̀ òwúrọ̀. Òun nìkan lárẹwà tí ọkàn rẹ̀ yàn. Esther tún máa gbọ́sẹ̀. Mo ní òtí ní Jésù lọ́rẹ, òjò gbogbo fún ẹ oníkan làrẹ̀wà tí ọkàn rẹ̀ yàn o òun nìtànà yípadò ìràwọ̀ òwúrọ̀ òun nìkan lárẹ̀wà tí ọkàn rẹ̀ yàn Esther thank you for loving you thank you for loving you thank him for loving you àbíyamọ lọ́jọ́ ogun lè. Happy birthday to you, Opeyemi Esther Omoagboola. Today is your birthday. This greeting is from your friends, Sheyi, aka Aji. Many happy returns, long life and prosperity. Ìgbà ọdún ọdún kan ní lórúkọ Jésù. Wọ́n nínú ọlá ńlá, wọ́n nínú ìgbéga, wọ́n nínú ìfọ̀kànbalẹ̀, balẹ̀ ọ̀rọ̀. ní you should enjoy your day. My name is Ambassador Dari Adeshri, a melody actor. I'm wishing you once more happy birthday.